بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته فلين ترى لكم لا آه، له العقيدة síra tí a tún fi kẹ́kọ̀ọ́ àdéhùn àwọn àlùsùnà àlùsùnà tí wọ́n ti sàmà á. عليكم السلام ورحمة الله وبركاته ìtọ́jẹ́tì afárá àgbà tí ترجمة الإمام الحافظ عبد الأغاني بن عبد الواحد بن علي بن السرور المقدسي الجماعيل آه، الدمشقي الحنبلي سوف نبيع في 541 هجرة وسيكوني 620 هجرة أفاد بأ رجع فاني حديث tí wọ́n gbajúmọ̀ iṣẹ́ wọn tó gbajúmọ̀ jù ní táàtà àti kàńjọ ní ìkàrà Umdatul Ahkam Umdatul Ahkam tíra yẹn ní a lè pè ní mukhtasar في الأحكام الفقهية tíra tó ṣe pé tíra ráńpẹ́ ni tíra àwọn ọba ni tó ṣe pé á rí àwọn àkàmù fìkìhìyà níbẹ̀ àwọn ìdájọ́ tó ní ṣe pẹ̀lú àgbọ̀yẹ̀sìn ìfọ̀rọ̀wà èyí tí àwọn àhàdíìsì tí wọ́n kó jọ síbẹ̀ nínú sọ̀hí haid nínú àwọn àhàdíìsì tí imam bukhari àti muslim tí wọ́n gbé jáde ní nàdísì yẹn wá. tíra yìí àwọn mọ̀kọ́dímọ̀ díẹ̀ tí ó sì wà bẹ́ẹ̀ ká lè sọ fún wa náà ni pé tíra àwọn àfọ́ ní hadith ní àwọn hanabila ni. so àkídà tá a sì kọ́ bẹ́ẹ̀ tu àkídà tó ó yàtọ̀ sí tíra kan tí èèkàn fẹ́ papọ̀ tí wọ́n pè wọn náà ní al-iqtisadu fil-i'tiqad lọ́jọ́ tẹ̀lé Imam Ghazali ẹ̀ẹ́dẹ́ tó papọ̀ o tó papọ̀ mọ́ra wọn. ẹ̀wọ̀n pé tí Imam Ghazali ní sálẹ̀ máa ń ní àwọn afkaru nínú sojú ọ̀rọ̀ làákàyè ọ̀rọ̀ kìíní ṣùgbọ́n tí ó eléyìí àwọn ọkọ̀ wa ní àwọn ìpínlẹ̀ iman akida bíi tawhid ìròyìn ọlọ́run ọba àlìfẹ́ọ́lá kádàrá ọ̀rọ̀ ọjọ́ gbẹ̀dà kìyàmà tó ṣe pé yóò dúró yóò ṣe déédéé níbàámu sí ìlànà àwọn tó ń pè ní ahli sunnati wal jamaa nítorí bẹ́ẹ̀ tí àyíkò sọ papọ̀ náà ti kìíní ikọ̀ kan jọra wọn àti ti Imamu Ghazali ni káwọn má dà pọ̀ mọ́ra wọn o tó ikọ̀ tí wọ́n pè tíra àwọn náà la pè ní kìíní o al-iqtisadu fil-i'tiqadi lil-Maqdisi al-iqtisadu òun ni ìwà níwọ̀ntúnwọ̀nsì dídọ́gba ìlà ìtìkọ́ọ̀tì nípa àdì ọkàn èyí tá a bá ní ìṣesí àwọn sálàfù nìyẹn tó ṣe pé wọn a máa sọ orúkọ tíra orúkọ tí ó dùn ẹ̀rọ àlékún sọ́ọ̀dù fẹlẹ́ ẹ̀tí kọ́ọ̀tù ẹ̀rọ kí wọ́n ṣe dédé ara àlékún sọ́ọ̀dù látara ìkẹta sọ̀dà àti ẹ̀ńtà kọ̀dà ọdún bí wọ́n ṣe máa ń ṣe bí kínní ni máa ń bára wọn mú nìyẹn ni ikọ̀ gan ó ti dùn òyìnbọn káàkà nínú ẹ̀gbọ́n náà tí yóò dùn olùmọ̀kọ̀dẹ́sí fàfàwọ̀ àgbà alimọ́mọ́ olùmọ̀kọ̀dẹ́sí rahimahullah afa abẹ́lẹ́wọ̀n pé rọ́bì yẹsẹ̀ wá àìní lọ́hùn ẹlẹ́dàá ṣèrọ̀rùn kò sì ṣàtìlẹ́yìn ọ́ nípa tíra tá a fẹ́ kọ̀ yìí o. أفواني والحمد لله والحمد لله وحده حسبنا الله ونعم الوكيل يعني أشوفي أبو المحامد أبو أنيانيا تتي الله نسي حسبنا الله ونعم الوكيل الله àwọn ní ọ̀tọ̀ wa ní àìmọ́lẹ̀ wa kí ìlú sọ mọ́ndàlá ẹni tí ó ṣe fara títí sí aláàyàn ní ó ṣe fara títí. قال الشيخ الإمام الشيخ الإمام العالم الزاهد الحافظ هنا أفعل الإمام فجاء ساجو ṣáájú nínú mímọ̀ rẹ̀ pé ìmáàmù kìí ṣe pé báyà nítorí pé wọ́n ní mọ́sálásí wọ́n lè ní mọ́sálásí tó ń sì máàmù wọ́n sì lè má ní nítorí pé ìmáàmù ń bẹ nínú ẹ̀sìn ẹ̀fẹ́ kò sí ohun téèyàn fi dé mọ́rítàbà yẹn ju ìmọ̀ àti sùúrù lọ ìmọ̀ pẹ̀lú sùúrù pẹ̀lú aliyakin wasaburu tunalu imama tó fi dì pẹ̀lú máàmọ̀ dájú àti sùúrù bisabiri waliyakini tunalu imama tó fi dì pẹ̀lú sùúrù kí yẹn jẹ̀mí kí yẹn má kanra nígbà tó ń dọ́ra yẹ kí yẹn fi kanra dé àti ìmọ̀ àmọ̀dájú òun là á fi rí alìmáàmà ìdí. Ẹ wo Sheikh Albani alayhi rahmatullah tí wọ́n máa ń kọ́ ní alìmáàmù alìbáníyù òtún máa kọ́ ní mọ́sálásí àkọọ́lẹ̀ jẹ́ ìkọ̀kan ní mọ́sálásí pé àwọn àṣáájú kẹrùn bẹ́ẹ̀. ìmáà ìmáà mú ni tí màá bá ti tójú ẹ̀ dáadáa tí yẹn sì ní sọ̀rọ̀ ti fàádà láti mú dé ti gba àwọn èèyàn. òbí pé ní àwọn ìpìlẹ̀ pé a gbọ́dọ̀ wà lórí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ iṣẹ́ ìpèpè lórí iṣẹ́ àti kí náà ṣe sùúrù lórí ìsùta èyí tó ṣe pé ó báyàn lórí ohun tí yẹn ń pèpè lé lórí torí kò sí gbogbo ìgbà tí yẹn bá tó fẹ́ sọ pé òun fẹ́ pe àwọn yẹn pa ẹ má jìyà wọn sì ti yarí fún yẹn pé kílẹ̀ tó fi lè ní a má jìyà wọn tún wá sí yẹn sùta so àfa àwọn àgbà tọ́jà imam alim tọ́jú onímọ̀ azahidu ọ̀rọ̀ ayíṣá tó ti kún tó bá ti já sí pé kò lè wúlò fún lálẹ́kì àmọ́ èyí ṣáájú rẹ̀ láyé ń bíbàdí ìjọba wúlò fún lọ́run nìkan ní ọ̀tà sí ń bè káfá tún ajá káfẹ́ ipò ńlá ni lọ́dọ̀ àwọn afọ́ ní hadith ó ti ní hadith tó ń tọ̀wọ́n aṣágbárí tó sì tún mọ àwọn àwọn rìjálù rẹ̀ tó lè káfẹ́ تقي الدين أبو محمد عبد الغني بن عبد الواحد ابن علي بن سرور الحنبلي المقدسي أنا تقي الدين يقع فعلا تقي الدين ها هذا تقي الدين التقي من التقى يعني تقى يا الله يقع فعلا صالح أبو محمد بن كنياري تسلية أه، أه، أه، الدين يا واسي جاء في فلاسة في عبد الغني هم كان هليقة بن عبد الواحد بن علي بن الصور الحنبلي مذهب الحنبلي مذهب الحنبلي لأنه مذهب المقدسي على في تقدس kódósì Jerusalem ibi tí mọ́sálásí kẹta nínú ọlá tó wà. وكان النبي صلى الله عليه وسلم يقول لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد àgbọ̀dọ̀ di gbàdàgbọ̀n kí wọ́n sọ pé ń bolẹ̀ ń lọ gbèdà lè sọ pé à tá à ń di gbàdàgbọ̀n tá à ń palẹ̀ mọ́ sí mọ́sálásí mẹ́ta ni àkọ́kọ́ ni al-Masjid al-Haram mọ́sálásí ọlọ́run ọba ọba rẹ̀ wọ̀nyí tó wà ní Mẹ́kà òun ló wà ní kòkè ní ìrún tí yẹn bá kí ń bẹ̀ ọtí wọn ẹyọ kan báyìí times hundred eh, thousand ah, mọ́sálásí tó tó lọ́sí kejì òun ni al-Masjid eh, an-Nabawi tani nípa al-Masjid hadha àti mọ́sálásí mi ìjọba kírun ẹyọ kan bẹ̀ báyìí kan tún one thousand èpo kírun ẹgbẹ̀rún kan ni ah. mọ́sáàsì kẹta wọn ni wàlúmọ́sí dẹ̀ akọ̀sọ́ èyí tó wà ní kúrò Jerusalem ní Palestine ah. òun níbi tí anabi sallallahu alayhi wa sallam tó kú tó jáde láti Mẹ́kà lọ sí ibẹ̀ láti bẹ̀ lọ sókè. So nígbà tó lọ gbà sọ láti wá ó sì gbẹ́mí ọgọ́rọ́ náà wà níbi ọ̀rọ̀ àtàwọn àmì ńlá ńlá ẹ̀rí ọ̀ ara Taala. sami àfa al-Maqdisi رحمه الله di أفانا الحمد لله الحمد لله المتفرد بالشمول والبقاء أني أني المحامد gbogbo ẹ̀yìn fún kápọ́ máa yẹ ti Allah alimutakharidi Allah ni ẹni tá a máa ń sìn alimutakharidi bil kamali wal baqa ọba tó fi kóhùn nìkan lọ dá wà pẹ̀lú pípé pẹ̀lú sísẹ́kùn. ọlọ́run yìí ló tún dá òun nìkan lọ dá wà pẹ̀lú yìí yìí ògo wàlẹ́kìbòrìyà àti mímú tó báyìí ni mo dà báyìí. ọlọ́run yìí láti máa ròyìn rẹ̀ ìsìfàtì pẹ̀lú àwọn ròyìn tí ó ní pẹ̀lú àsìmọ́ àtàwọn orúkọ tí ó ní àwọn àfihàn. ọlọ́run tá a sọ yìí alimunazahi ni o a máa ń gbé jìnnà tàbí ká sọ pé a fọ ọmọ kúrò níbi àwọn àfijọ́ ọ̀nùzàráyì àtàwọn nǹkan tí a lè ní ọjà akẹgbẹ́. àlẹ́bí sábàkọ ẹlẹ́mu ó fi bàrí ìjẹ́ ti fi ibi mú kàmìlì kọ̀dọ̀. ọlọ́run ká ń sọ yẹn ẹ má jẹ́ àgbàgbé àfa bẹ̀rẹ̀ sí lo ṣáàkìrù Hamza èyí tó ti pé ìmọ̀ rẹ̀ ti gba wájú fi bàrí ìjẹ́ ti yí o nípa àwọn ẹ̀dá rẹ̀ bí mú kàmìlì pẹ̀lú ohun tá a parí ìdájọ́ wọn lé lórí. kí ni ìdájọ́ yẹn ìdájọ́ ṣé wọ́n sórí ire náà kò máa sórí burú. ẹ ọlọ́run wa padà wá dọ́gba lórí àlẹ́ àràṣe rẹ̀ lókè lókè sánmà. وصلى الله على العهد إلى إلى المحبة البيضاء محبته إلى المحجة البيضاء والشريعة pẹ̀lú gọ́rọ́ yìí. gọ́rọ́ yìí ṣàdàmù lórí irọ́ yẹn ó ní wọ́n sọ̀lọ́lọ́hùn alẹ́lẹ́ hádì aláǹbánisẹ̀ kẹ́ fún àfinimọ̀nà ìrànlẹ̀ màhájà tí bàyìdọ́ yìí lọ́sọ́jú ọ̀nà tó mọ́ wọ́n ṣẹ̀rí àtìlẹ̀ gàrọ́ àti òfin ṣẹ̀rí à èyí tó ń náà funfun pín in. محمد سيد المرسلين والأنبياء تلونتو هنا نبي محمد جاساجو àwọn المرسلين àwọn tá a rán níṣẹ́ والأنبياء àtàwọn nẹ́bí ọlọ́run. وعلى آله وصحبه الطاهرين الأتقياء. àti pé kí ìjọ ọlọ́run yìí kọ́ máa bá àwọn aráalé ànábì yẹn àwọn tí wọ́n tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ àtọ́hìrì tí wọ́n mọ́. يا ثم تجاني تقايا له صلاة دائمة إلى يوم اللقاء ألا كيا له كان على بعض يتوب بيرتكنيو إلى يوم اللقاء تجاتي قادو في واي وجا قلنا القيامة من اعلم وفقنا الله وإياك لما يريده من القول والنية والعمل. ما في حاجة lè má yọrọ bí ihe yàtọ̀ sí yọrọ bí i ìkọ àlefò ní àbí amúsà ní ìyí ni ìlànà lọ́mọ wà fákànnà lọ́hù wà ìjà àtà ọlọ́run fi wá ṣe pọ̀ nígbà tí wọ́n náà lè má yọrọ bí ihe ihe mìíràn kọ́ọ̀lì wọ́n ní ìjà tí wọ́n fi wá ṣe pọ̀ nígbà tí ó yọ ọlọ́run nínú nínú ọ̀rọ̀ nínú àníyàn nínú iṣẹ́. فأعاذني وإياك من الزيغ والزلل قال القصة واو àti wọ́n tó ń gbọ́ mi náà nínú zaigi nínú fífi kó níbi dáadáa bí òtítọ́ ọ̀zálàl àti àṣìṣe yíyẹ̀bẹ̀rẹ̀. ẹnu sọ́ọ̀lì hasalaf. ọ̀nà hmm. ìdájọ́ sọ́ọ̀lì hasalaf àwọn tó da nínú àwọn ẹni ìṣáájú rẹ àwọn tó tún á jẹ ní ẹ̀ka nínú àwọn tí wọ́n rólé fún wọn àti àwọn tí wọ́n jẹ́ aṣáájú nínú àwọn olùdarí àtàwọn tí wọ́n jẹ́ olùmọ̀ fálẹ̀ ọmọ yìí ọ̀rọ̀ wọn ọjọ́ ọ̀pàpọ̀ àrọ́ òhun alàlẹ́ ìmọ́ni bíláyé. bákan náà ọ̀rọ̀ wọn sì tún papọ̀ bákan náà lórí ìròrí wọn tún ṣe déédéé ara wọn alàlẹ́ ìmọ́ni bílà lórí tí a ti gbàgbọ́ sọlọ́hún ọlọ́hún o. wàhálàwó ahadun fardun sọmọt. ọlọ́hún yẹn ahadun ni aṣọ ni faridun ẹyọkan ni sọmọdun ọba àjọyọ̀nù kan ni hayyon qayyum. ọlọ́run táwọn èèyàn hayyon ní alàyè tí ò láéláé ni kọ̀yúmọ̀n ọba tó dá wà ní kọ̀rọ̀ gbọ̀kú lórí ẹnikẹ́ni. ọlọ́run dáhùn yẹ sàmí àwọn ni olùgbọ́ ohunkóhun ni bàṣírò ni bàṣírò ni olùrọ̀ ohunkóhun ni. láṣẹrí kàlá wàlá wàzí. láṣẹrí kàlá hó wàlá wàzí hàn ọlọ́run yẹn ò ní akẹgbẹ́ ọ̀sá akẹgbẹ́ fún kò dẹ̀ sí wọléwọ̀dì fún. wàlá ṣẹbí hàlá. wàlá nàbí yọ kò sí ṣẹbí ẹni tó ń jọ fún kò sólù jọ fún ọ̀làna bí yóò abẹ́ni tó ń jọ jẹ́ ẹgbàrá sáfọ pé àjọ wò wọn bá kankan náà là ń jọ ń rí lára wọn. wọlá ìdílà wọlá nísìlà. kò sí ìdèlè ìwọ́n tó ṣe dèbí ọlọ́run kò sí irú rẹ̀ gan. ọ̀hánà ó. وأنه عز وجل موصوف بصفاته القديمة التي نطق بها كتابه العزيز. Mm-hmm. ó ní àdìpọ́ làwọn èèyàn máa sọ fún ọba tá à ń ròyìn ni بصفاته القديمة pẹ̀lú àwọn òròyìn ẹ̀ tó ti pẹ́ التي نطق بها كتابه العزيز èyí tí tíra rẹ̀ tó jẹ́ tíra bíi ìyẹn sọ nípa ẹ̀. الذي لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه تنزيل من حكيم حميد براو الذي لا يأتيه الباطل ìbàjẹ́ ò lè débẹ̀ ìgbẹ́ ni ọ̀dọ́ yìí nígbà tá a nábì wà láyé ọ̀la min kọ́lùfẹ́ yìí àtìgbà tá a nábì ti kó láyé tẹ̀síìlú alùpàá nìyẹn sọ̀kalẹ̀ min hakeem min hamid látọ̀dọ̀ ọlọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n tó ti di ọba tá a máa fi yìn fún. bàtà tàbí ànátìlú ànínàbí yìí. ànínàbí yìí. torí tó gbọdọ̀ jẹ́ ànínàbí yìí torí tá a bá ní ànínàbí yìí kò sí láwa tí ń jẹ́bẹ́ dọ̀míwò àti àlefò làwọn. ọ̀sán àbí ànákọ́lù ànínàbí yìí wàhíìrọ̀ tìhì. وخيرة من خلقه محمد سيد البشر يعني وصح بها النقل ها النقل هنا أداكو àwọn kan tá a dàpọ̀ tàgbé láti bí ìbọn síbí ó wá tó lálàáfíà pẹ̀lú ẹ̀ látọ̀dọ̀ ànábì rẹ̀ wàhírà tìhí tó jẹ́ ní ẹ̀sà rẹ̀ nínú kálíkì yìí o nínú àwọn ẹ̀dá rẹ̀ ta ló ń tọ̀ wọn muhammadin sayyidil bashar bashar tọ́jú aṣáájú gbogbo abala. alẹ́ni balùwẹ̀ àbọ̀rìṣẹ́ lẹ́tàrọ́ bì. ẹ anábì tó ṣe pé sọlọ àlẹ́sọ́lá balùwẹ̀ àbọ̀rìṣẹ́ lẹ́tàrọ́ bì ẹ iṣẹ́ ẹlẹ́dàá rẹ̀ ẹ̀ra omudógóńgó. wọnà tún hà lè fún mọ́tì. ẹ ó sì tún wá sí kí ni ó ṣe ìkìlọ̀ fáwọn ìjọ rẹ̀. mujahada fillahi haqqa jihad. ẹ o ó tún wá sí jihad ọjàgun nítorí tọlọ́run. حق جهاده nípa apá àtògùn jíjà. àkọ́mọ́lẹ́mílá ẹ̀sìn jesus islam ọmọ òdúró. ọ̀rọ̀ ìtàn ha ẹ̀rẹ̀ wà hajjata ó sì tún sàlàyé ojú ọ̀nà fáwọn yẹn. akimala dín ó kú ẹ̀sìn ọ̀pọ̀ ọ̀nà ààrẹ alikafiri àwọn kẹfẹri ọba àwọn ọjà ọ̀pọ̀ àwọn rẹ. ọ̀làmúyàdá lèmọ́lẹ́sì dé mọ̀jáàlà. ẹ alábìsọ̀lá àṣálà wa fi mọ̀jáàlì ọ̀fà ayé kankan lẹ̀ rárá bí tí ò kọ́ mọ́ lèmọ́lẹ́sì dé fún olùmọ́dì tí ó fi ṣe ìmọ̀dì rẹ̀ tí ó fi aṣọ pé ọ̀sọ́ lọ́hùn òṣìṣẹ́ ọlọ́hùn òfin kan kan lẹ̀ bẹ́ẹ̀. ọ̀là á lè kọ́ ilé mọ́kọ́ ọ̀la. ẹ kò sì tún fi ọ̀rọ̀ kan lẹ̀ fún gbogbo ẹni tí ó máa wá wàwí lẹ́yìn ẹ̀sìn kánẹ́sùn láṣàlámú wáyé. وروى طارق بن شهاب قال قال يعني طارق بن شهاب أبدا أتصل في جاء يهودي إلى عمر إلى عمر بن الخطاب رضي الله عنه قال يعني يهودي جوكا قال ضاع عمر بن الخطاب وأتصل يا أمير المؤمنين يا على المؤمنين آية في كتابكم آية آية في كتابكم تكرهون تكرهونها ayàtà kúkú wà ó ịnụ tíra anyị nke a máa ń ké báyìí. láwọ àlẹ́ náà máa ṣàrọ̀ yehuda nẹ́gàlẹ̀. ẹ o ó bá jáde pé ayà ni àwa lọ́sọ̀ kalẹ̀ fún àwọn àtàjẹ́ jù. làtàfàdùnà ìzáàlì kalẹ̀ yẹ ọmọ ẹ̀yìn dà. ọjọ́ ni ọdún la máa fi ṣe ntìyà tó wá já wa lọ́sọ̀kalẹ̀ fún ọ. kọ́lá ájú àyà. wọ́n mọ̀ wá ní àyàwó láyà tó bẹ̀rẹ̀ sí pàtàkì tó bẹ́ẹ̀ nìyà. kọ́lá. wọ́n á kà pé. àlẹ́ ọmọ akọ̀mọ̀ tòlá fún dínà fún. وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا اليوم أنا لن أتممت لكم دينكم الحسين وجفيتني وأتممت عليكم نعمتي إدرامي مزفق هذا لني لوري ورضيت لكم الإسلام دينا نسيان الإسلام فني لازم صوتنا إلى آياتا فقال إني لأعلم اليوم الذي نزلت أها أني والمكان ẹ̀rí Umar ibn Khattab radiyallahu anhu ó ní à sádájì mi mọjọ́ tí aya ní sọ̀kalẹ̀ àtàyè tó sọ̀kalẹ̀ sí. nazalat ala rasulillahi sallallahu alayhi wa sallam wa nahnu bi Arafata àṣìyàtà jumu'ati. nítò aya yóò sọ̀kalẹ̀ fún jíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam wa nahnu bi Arafata àwọn adẹ́sì wà lára àfa nígbà yẹn bọ́ni àṣìyí àtẹjọmọ àti ẹjẹ àṣàlẹ ẹjọ ìjọba òun láyà ìsọkalẹ sí alimam Bukhari àti Muslim gbé hadith náà jáde nù sahih wọn òfin yẹn pé àṣetì yẹn bá ń tọ́ka ń tọ́ka sí pé a nínú ayé àná ti sọ̀kalẹ̀ ọ̀sáàdì kù mọ́ kọ̀sálẹ̀ sí mọ́ ti parí ayé àwọn ìyàwó tó sọ pé kọ́sí kọ́ àlá ní adúrú ayé àyè ọdún láàmà fi ṣe pé ẹ̀sìn wa ẹ̀sìn tó pé ni tí ò ní ẹ̀yà afẹ́lẹ́ ìkọjá yọ lé ìkó. àmànú bima qala Allahu subhanahu fi kitabihi. àmànú bima qala Allahu subhanahu fi kitabihi. ní wọ́n bá nígbàgbọ́ ṣé ohun tí lọ́wọ́ bá sọ ní ọjà rẹ̀. wàsọ́fà ànàbí yìí. àdéhùn tẹ̀ lálàáfíà látọ̀dọ̀ ànábì rẹ̀. wàá mọ̀ rúurú kámọ̀ wá wà wà amọ̀rúhù amọ̀rúhù kàmọ́ wà rọ́dà mìnìrẹ́rì tààrọ̀rìn nìkan ìfìyàtì amọ̀rúhù wọ́n wá mú àwọn ọ̀rọ̀ nìwá wọ́n mú un lọ àmọ́ wà rádà bó ṣe wá mìnìrẹ́rì tààrọ̀rìn nìkan ìfìyàtì láì ní sẹ́ẹ̀ lọ́wọ́ pé bóòlù ṣe rí bóòlù ṣe jẹ́ àwọn ìpèkọ́lẹ̀ ṣubuhatin àwọn mẹ̀kìlẹ̀ yíyàtì. ẹ ò àbí kan wá ní àdìsọ́kàn ṣubuha ní àwọn òròyìn ọlọ́run yẹn wọ́n ní àdìọ́kàn ìrójú ìjọ́rẹ́ ni àbápẹ̀rẹ̀ kan wọn ládìọ́kàn rẹ̀. àwọn tààwé ilé ń yòhádìí ìlà tààtì. ẹ ò àbí kí wọ́n sì wàá tún ní àdìọ́kàn wọn tó ń pè ní tààwé ìwà àtùmọ̀ fún nǹkan lọ́pàá Ah, tí wọ́n fi múrò yàn ọlọ́run ọba gbàlódé. ìwà ti àtìkù sunna tó lè muhammadi. ó fún wọn nígbà láàyè sunna nabi sallallahu alayhi wa sallam ó ti tó wọn. wọ̀tọ̀rí kan tó lè mọ̀rọ̀ bí. mọ̀rọ̀ ọ̀nà tá a yọnu sí yẹn. wàlámù yàtọ̀ àdúrà ilà lè àtẹlẹ àlèmọ̀rìdì ìjọsí ẹ ó ní wọn wá kọjá ojú ọ̀nà ni ojú ọ̀nà ni lọ sí bídíà alimọ̀rìdì yàtì èyí tí máa ń pani rẹ ẹ arọ̀dé ìyá tó fi jẹ́ ohun tí ọ̀dà tó jẹ́ pàǹdà. fàhádù rìbálì kàrókì bàtà ẹni ìjẹta. ẹ o nítorí bẹ́ẹ̀ àwọn sàádé tá a wá wí ni àwọn ẹni táwọn ròyìn wọn láti gbà yí ni wọ́n wá dẹni tí wọ́n padà kó jọ pẹ̀lú súnà ìlànà níbi sọ̀lá àlẹ́ sọ́lá táwọn ẹni ìníwà ni wọn padà kó jọ kí ni wọn kó jọ o alikẹni o alẹ arotubata asẹniya ipò tó ga walimanzila tala alija ìkàkànnà ni ipò tó ayé tó ga náà ni wọn débẹ̀ nítorí pé wọn káyọ ń gbà nẹbi wọn lọ wà ní kíra lọhùn wà ní oṣù nẹbi wọn dòrò yẹ ìròyìn Ọlọ́run tí wọn bá mú àwọn ọba rí bẹ́ẹ̀ ni wọn fi ń mí kún. ومن صفات الله التي وصف بها نفسه من أمر يا الله الله سبحانه توفيق ياري ونطق بها كتابه كتير على دسه وأخبر بها نبيه وأخبر وأخبر بها نبيه كان نبي لدسه كنيون تمر روا أنه مستوي على عرشه كما أخبر عن نفسه òun ni pé ọlọ́run ọba subhana mustawin ala arshihi ọdọ́gba sórí àlẹ́ aráàsì rẹ̀ lókè kama akhbara an nafsihi bọ́láwọn ṣe múro wa ní para rẹ̀. ọlọ́run ọba tó wọ́n jù ní gbogbo olùsọ̀rọ̀ ọlọ́run lọ́bọ̀ wọ́n jù nínú olùsọ̀rọ̀ ọsọlá yìí pé. inna rabbakum Allahu allazi khalaqa as-samawati wal ardh. في ستة أيام ثم استوى على العرش أنا إن ربكم الله فلا بيلد عين تيسي الله الذي خلق السماوات والأرض في ستة أيام يتدعو سنة لنجا مفا ثم استوى على العرش اللهم لا صبون بلوكيو أو عدو بصري العرش وكسيني على العرش وكسيني سورة الأعراف آية 54 وقال في سورة يونس إن ربك الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش. وعنا لنقابعه إن ربكم الله رجع لدعيني الله الذي خلق السماوات والأرض في ستة أيام قد سمع سلة من جميع ثم استوى على العرش. وقال قال عبدالله سورة العوش سورة يونس آية كتا إلي إنا تنتقى سكي ألوكي للون وألون لرون يعني كون وألوكي قال في سورة الذي رفع السماوات بغير عمود ترونها ثم استوى على العرش ثم استوى على العرش الذي رفع السماوات بغير عمد ترونها ọlọ́run tó ti pé ó gbé sámà sókè ìbéèrè amadi ń tààrà ó nà á láì sopó kan tẹ́ rí báyìí ọmọ sábà alẹ́ àlàáṣ lẹ́yìn náà wàá dọ́gba sórí àlàáṣ sọ́tò rà àgáyẹ̀ lẹ́ẹ̀kejì ọlọ́run tó sọ nù sọ́tò. arahman alẹ́ àlàáṣ ìsáwà. ọ̀nì ọlọ́run ọba àjọkẹ́ ayé ìsáwà alẹ́ àlàáṣ ọ̀dọ́gba sórí àlàáṣ sọ́tò rà àgáyẹ̀ kan àwọn gbogbo eléyìí ti sàfihàn lókè lọ́lọ́run wa aláwọ̀ tó sọ àwọn sọ́tò fọ̀kàn pé. tó mọ sáwà alẹ́rẹ̀ àwẹ̀ ṣàwọ̀ náà. ó ti jẹ́ dẹ̀ nǹkan kiri bẹ́ẹ̀ ni tó yàní jawazu alùwàsílù méjèèjì náà ṣiṣẹ́ tó mọ sáwà alẹ́rẹ̀ àwẹ̀ ṣàwọ̀ náà. ọlọ́run ọba ọba àjẹpẹ́ ayé lẹ́yìn ìgbà yẹn ọ̀dọ́gba sórí àwùjọ sọ́tò fọ̀kàn ayà fifty nine. وقال في سورة السجدة الله الذي خلق السماوات والأرض على الله تدعى سمعت له وما بينهما في ستة أيام أولا أتون تفعل من جيد الله الله دعا ثم استوى على العرش أنا كم أفعل في دعوة لين دعوة دعوة سورة العرش لا تسجد آية كامل أنا تسجد آية كامل هو الذي خلق السماوات والأرض في ستة أيام آه. ألا على آه. في ستة أيام في الليل ثم ثم استوى على العرش آه. الله واقع على عبده وبحصوله على فهذه سبعة مواتئ أكبر له فيها سبحانه أنه على الأرض أنا تبابي تلقى لك àwọn àyà yìí méje lọ́jọ́ eléyìí ni ẹ̀wọ̀n bá kú táwọn àbáyẹn sí eléyìí làwọn àyè méje èyí tó ṣe pé Allah tabaraka wa ta'ala akhbara fiha subhana ọlọ́run múrò wá níbẹ̀ pé annahu ala al-arsh yìí pé orí al-arsh lòún wà ọbẹ̀ yẹn kọ́ lọ́wọ́ bá ń kọ́ àáròyìn pé òkè lọ́wọ́ sifatul ulu òun làáfíì ní ọlọ́run ọba subhanahu wa ta'ala àti máa tẹ̀síwájú ọ̀la insha Allah سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك